وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني إبراترة لمعة الاعتقاد الهادي إلى السبيل الرشاد للإمام موفق الدين أبو محمد عبد الله بن أحمد بن محمد بن قدامة المقدسي عليه رحمة الله ترايين هنا تراتي أنصنقا عقيدة في أهل السنة والجماعة يعني بي أرنقا إباقبو تشقي أهل السنة دوني أوريري ترانا أبري باي قال المصنف رحمه الله الحمد لله المحمود بكل لسان المعبود في كل زمان الذي لا يخلو من علمه مكان ولا يشغله شان عن شأن جل عن الأشباه والأنداد وتنزأ عن الصاحبة والأولاد ونفض حكمه في جميع العباد لا تمثله العقول بالتفكير ولا تتوهمه القلوب بالتصوير فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له الأسماء الحسنى والصفات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت سرى وإن تجهر بالقول فإنه يعلم سر وأخفى أبي آه، شيخ الإمام مقدسي ماشي بره نني أكايي ẹni kí wọ́n ṣe bẹ̀rẹ̀ tíra wọn tíra alimami Maqdisi kátùmọ̀ bá kíkà rẹ̀ lọ ìgbà tó ṣe pé eléyìí ni àkọ́kọ́ bẹ̀rẹ̀ so yóò wù mí kí mi náà kí n kọ́ ṣe àwọn àfáìsìn gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ tíra àwọn àfá kọ̀ọ̀kan báyìí kí ni nǹkan tó máa ń ṣe ni pé wọ́n lọ lè wo ìtàn ìgbésí ayé àfá náà so wọ́n sì ṣe àlàyé rẹ̀ síwájú kó fi lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí torí pé kí ni ìṣẹ̀mí ayé àwọn àfà ìtàn nípa ọ̀rọ̀ wọn ẹ̀kọ́ láńlá náà ni a máa jẹ́ fún àwọn ọmọ ènìyàn èyí tí máa wá ṣàlẹ́sà nínú àwọn tarajum tí yẹn ni pé àwọn biography tó sọ nípa sheikh gan ni pé sheikh eh, al-Maqdisi ti sheikh eh, Uthaymin náà ni mo fẹ́ sàníyàṣà láti fi ṣàlàyé nípa afá tí wọ́n kọ tíra tí a fẹ́ bẹ̀rẹ̀ kíkà rẹ̀ rí yìí gẹ́gẹ́ bí orúkọ wọn tó gbajúmọ̀ jù náà ni káyọ̀ kan ní ibn Qudama ibn Qudama náà ni orúkọ wọn tó gbajúmọ̀ náà ni tí àwọn èèyàn mọ̀ màmá tó máa ń pè wọn yẹn pé ibn Qudama al-Maqdisi ọgbajúmọ̀ kan ọ̀rọ̀ wọn náà la fẹ́ ṣe àlàyé ni a fẹ́ wò pé kí ni ìtàn wọn n tí ọgbajúmọ̀ ní kùnìkùnlákọ̀b wọn náà ni Muwafaquddin so ìyẹn bẹ nínú ṣe sí àwọn àfáà tí wọ́n máa ń jẹ́ àwọn orúkọ orúkọ tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn muwafaquddin so ẹlòmí wọn lè pe ní taqiyuddin ẹ̀dí pé sheikh al-islam Taymiyya rahimahullah taqiyuddin náà eh, so náà ni sheikh al-islam Taymiyya títí afa ibn qudama muwafaquddin náà ni àwọn abu muhammad yẹni pé lákọ̀bù wọn nìyẹn orúkọ بن أحمد بن محمد بن قدامة بن مقدام so tábà ń kọ́ ní ibnu kudama ibnu kudama ta ní kọ́ gbajúmọ̀ táwọn èèyàn mọ̀ mọ̀ wọ́n yìí ń jẹ́ pé orúkọ bàbá kẹta ni ẹni pé orúkọ bàbá bàbá wọn torí pé ó kọ́ tí wọ́n gangan abdullah ibnu ahmed abdullah ló kọ́ tí wọ́n gangan bàbá tí wọ́n ń jẹ́ ahmed ahmed òun náà tún ń jẹ́ ọmọ muhammad Muhammad wa ń jẹ́ ọmọ Kudama yẹn ni pé okùn bàbá kẹrin náà ni bàbá yìí ń jẹ́ tó gbajúmọ̀ táyà ń pè ní Ibn Kudama Ibn Kudama so ẹ̀rí pé bí ti Sheikh Ibn Taymiyyah náà ṣe náà ni bí orúkọ bàbá ẹlẹ́karùn-ún náà ni Taymiyyah Ibn Taymiyyah Ibn Taymiyyah táwọn náà ń jẹ́ kò sí tó burú ẹ̀kọ́ lé ń jẹ́ ń pé kí wọ́n máa jẹ́ okọ̀ bàbá bàbá yẹn àbúkọ bàbá bàbá kẹrin bàbá bàbá karùn kò sí tí ó burú ń bẹ̀ kódà ẹ̀kọ́ yìí náà ń bẹ nínú ṣiṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì sọ pé أنا محمد أنا محمد أنا ابن عبد المطلب أنا ابن عبد المطلب أنا بني مني أما عبد المطلب بينني أفاتي أن كثيرا وهي أولوكا هنا عبد الله àmọ́ bàbá ẹlẹ́ẹ̀karùn wọn ní ń jẹ́ ibn Qudama orúkọ yìí náà ló sì wá gbajúmọ̀ jù pẹ̀lú wọn wọ́n bí afá ibn Qudama ní ọgọ́rùn-ún ọdún karùn-ún àti ogójì àti ẹyọ kan yẹn ni pé khamsumiya wa yẹn ẹ̀ẹ́dá wa arba'in ba'da hijrati nabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ọdọgọ́rùn márùn yẹn ni pé five hundred and forty one years lẹ́yìn gbàtà nabi sallallahu alayhi wa sallam tí ó ṣe ìjìra ní ìlú tó ń pè ní ìlú Nablus wọ́n ti bí so àfà wọ́n jẹ́ ọmọ àfà torí pé kí ni àti kékeré náà ti bẹ̀rẹ̀ sí ní ha quran wọ́n sì ha láti bí ọmọ ọdún mẹ́wàá ṣùgbọ́n àwọn tíra oríṣiríṣi wọ́n ti ha láti kékeré ṣùgbọ́n tí afá dìpọ́ ń gbọ́njú wọ́n kúrò ní ìlú tí ń jẹ́ Nablus wọ́n lọ sí ìlú tí ń jẹ́ Baghdad àwọn àti àbúrò màmá wọn torí kọ́ wọ́n jẹ́ Al-Hafiz Abdul Ghani yẹn ni pé àwọn náà jẹ́ afá wọn ní hadith kódà wọn dé ipò alhafiz sheikh eh, ibn kudama wọn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ àfáàyè wọn kí àwọn ọ̀pọ̀lọpọ̀ tíra ní ọ̀dọ̀ àwọn àfáàyè sheikh eh, ibn kudama wọn kẹ́kọ̀ọ́ débi pé wọn padà ju gbogbo àwọn ẹlẹgbẹ́ wọn lọ torí pé wọn padà wá di ẹni tí gbogbo èèyàn padà wá ń ṣẹ́rí wá bá wọn nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ tá bá ń sọ̀rọ̀ nípa alimamu al ibn kudama agbọ́dọ̀ sọ̀rọ̀ wọn nínú àwọn ìròyìn wọn náà ni pé wọ́n jẹ́ ẹni tó ráyé ṣá subakana wọ́n sì jẹ́ ẹni tí ọmọ ń jẹ́ aláṣàjẹ wọ́n yìí ṣe àfáànù dandan tó yẹ pé òun gangan ni ọwọ́ ayé mọ́yà tó yẹ pé bí bóun ò rí òun ọ̀lọ́ ni kò sí ayé ẹ̀rí pé tá a bá ń wo àwọn kan tó ń ba nǹkan jẹ́ lónìí òun náà ni pé àwọn ìròyìn tí àwọn àfáà máa ní lára ọ̀pọ̀lọpọ̀ àwọn àfóò ní lára má ọ̀pọ̀lọpọ̀ àfóò ní lára wọn ò jẹ́ ẹni tó ráyé ṣá wọn ò jẹ́ ní tó ń jẹ́ aláṣàjẹ́ Imam Ibn Maqdisi Imam Maqdisi yìí ẹni Ibn Qudama nínú àwọn ẹ̀ṣẹ́ sí tó ṣe pé ìyẹn fi ròyìn wọn òun náà ni raisha òun náà ni ìbẹ̀rù ọlọ́wọ́n ọba tó bá kan náà àti ìfarabalẹ̀ so kọ́ra Sheikh Uthaymeen alayhi rahmatullah wọ́n tó ròyìn wọn débi pé alayhi haibatun wa waqar ẹni kí wọ́n ní ọ̀wọ̀ lára tí wọ́n bá rí wọn èèyàn mọ̀ pé èèyàn rí ẹni ọ̀wọ̀ so èèyàn rí olùbẹ̀rù ọlọ́wọ́n ọba bákan náà sheikh ni wa fi hulmun wa awqatu mustaghriqatun lil ilm wọ́n jẹ́ nìkan tó tún ní afárádà tó tún ní sùúrù ẹni kí wọ́n ṣe tí ó ní pé tí nǹkan bá kàn mí ní ẹ̀gbẹ́ ẹsẹ̀kẹsẹ̀ náà ní tàdánù wọ́n jẹ́ tí ó ní sùúrù bákan náà gbogbo àsìkò sheikh wọn a máa lò fún ìmọ̀ àti ìmọ̀ fi ìmọ̀ ṣiṣẹ́ so bákan náà tí sheikh bá jẹ́ ni tí wọ́n pàdé pẹ̀lú àwọn tí wọ́n ń jẹ́ alátakò ẹ̀sìn wọn ni sheikh a máa fi àwọn àwíjàre tó fẹsẹ̀ múlẹ̀ a máa fi kó agara bá wọn kódà ṣéèkì nígbà tí wọ́n bá ń mú àwọn àwíjàre wọn wá wọn ní wàlẹ̀ ta harraj wala yanzaj wọn ò ní máa pariwo wọn ò ní máa tara bẹ́ẹ̀ ni kí wọ́n máa mú àwọn àwíjàre yẹn wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ sì ni ẹni tó ń bá ń bá ṣe fàǹfà òun ó ti máa tara yóò ti máa bí ebú sheikh uthemin ní pé sheikh eh, eh, ibn Qudama ni ó ṣe ẹni tí ọmọ ń bínú báyìí bákanáà sheikh wọ́n ní àwọn àfá nínú àwọn àfá wọn ẹnìkan ni mo ti dárúkọ lẹ́ẹ̀kan wọn náà ni abu muhammad abdullahi abdulghani al-maqdisi tí mo ní ó jẹ́ àbúrò màmá wọn nínú àwọn àfẹ́sìn nínú àwọn àfá tí wọ́n kọ́ wọn ni so bákanáà sheikh nasihul islam abel fatih nasiruddin fatayan tí wọ́n gbajúmọ̀ bí ibn al-muna so burú àwọn àfá yìí àwọn tí wọ́n kọ́ àfá ní kí wọ́n kọ́ sheikh ibn qudama al-maqdisi tí wọ́n kọ́ ní kéwù nù bákan làwọn náà tó wọ́n ní àwọn ọmọ kéwù rẹkẹrẹkẹ náà tó wọ́n jẹ́ gbajúmọ̀ ọmọ kéwù wọn abu shama al-maqdisi bákan náà al-hafiz zakiyuddin abu muhammad al-mundhiri náà àwọn ọmọ kéwù imaamu ibn maqdis eh, imaamu ibnu Kudama, náà ni àfa tí wọ́n kọ tírà tí afẹ́ka yìí ẹ jẹ́ ká wá wo àwọn nǹkan tí àwọn àfa ẹ̀sìn tí wọ́n jẹ́ àfa bíi sheikh tí wọ́n jẹ́ bíi àfa bíi tiwọn náà tí wọ́n sọ nípa àfà so inú ẹni tí máa kọ́ dárúkọ òun náà ni alimamu ibn taimiyya alayhi rahmatullah gbàtà ń sọ̀rọ̀ nípa imamu ibn qudama wọ́n ni ma dakhala ba'da al-awza'i ma dakhala ash-shama ba'da al-awza'i afqahu min al-muwaffaq wọ́n ní ìlú sham lẹ́yìn gbà tí imamu awza'i tí wọ́n ti kú níbẹ̀ tán ti kú ẹnìkan ò tún wọ ṣáàmù tó jẹ́ àfà tó ní àgbọ́yé tó ní ìmà tó tó ìmáàmù Wafaquddin yẹni pé Ibn Qudama ṣùgbọ́n alìmáàmù Dhahabi àwọn náà tún sọ pé nípa ọ̀rọ̀ ìmáàmù Wafaquddin tàbá àti àǹkàtàkẹ́kà tí láwọn yìí wọ́n ní ahadul a'immatil a'lam sahibu tasanif wọ́n ní ọ̀kan nínú àwọn àfà gbà ńláńlá náà ni àfà yìí jẹ́ sọ ibùta sọ ní ìfitọ́ sí ní àwọn tíra oríṣiríṣi tí wọ́n kọ sheikh ibn kathir gbàtàwọn náà tó ń sọ̀rọ̀ nípa wọn wọ́n ní sheikhul islam imamun alimun bari'un lam yakun fi asrihi wala qabla dahrihi bi muddatin afqaw minhu allahu akbar e, ibn kathir wọ́n ní pé ah sheikh islam ni àfa yìí o àfa ni nínú ẹ̀sìn yìí bákan náà wọ́n jẹ́ aṣíwájú wọ́n jẹ́ ní mímọ́ ẹni tí ó lámìlaka báàrẹ ìrùn ẹni tó lámìlaka nínú ma wọ́n ní kò wá sí ẹnìkan lásìkò wọn tá a lè fi wé wọn níbi ọ̀rọ̀ ìmà so gẹ́gẹ́ báyìí ṣàlàyé ipe àwọn tíra àwọn tí wọ́n kọ ọ̀pọ̀ gan tíra tí wọ́n kọ nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ hadith ọwà rẹ̀kẹtẹ ìtàn kọ nípa fiqh bíru al-Mughni al-Kafi bákan nípa ọ̀rọ̀ àkídà wọn kọ síra kọtán pè ní alqadar bákanáà zammu ta'wil bákanáà tíra tí a ń kà tí ń jẹ́ lum'atu al-i'tiqad kọ́ra àwọn tó kọ tíra nípa usul fiqh òun náà ni rawdatu an-nadhir bákanáà wọn kọ nípa tíra tó yẹ kó máa mú yàn náà wọn pè ní tíra zuhud àti raqaiq àwọn ìyìn tí máa mú yàn ní ìmọ̀ ayé níwọ̀nba wọn ni tíra àwọn náà ni wọn kọ tíra kọtán pè ní ar àti alùbùká wọ́n tún pè kan ní atawabin so eléyìí ni àwọn tíra tí sheikh kọ ní àwọn oríṣiríṣi sheikh ibn Qudama al-Maqdisi kí ọlọ́run bá kó bá wa fi ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó bá wa ṣe fún wa alayhi المعبود في كل الزمان الذي لا يخلو عن علمه مكان ولا يشغله شأن عن شأن جل عن الأشباء والأنداد وتنزه عن الصاحبة والأولاد ونفض حكمه في جميع العباد لا تمثله العقول بالتفكير ولا تتوهمه القلوب بالتصوير فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له الأسماء الحسنى والصفات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت ثرى وإن تجهل بالقول فإنه يعلم السر وأخفى شيخ وني الحمد لله أنا بẹ̀rẹ̀ tírà yìí pẹ̀lú ìdúpẹ́ fún Ọlọ́run Ọba yẹn ni pé ìdúpẹ́ fún wọ́n wà nínú ìṣesí ànábì sallallahu alaihi wasallam gbogbo ń tánà ìbá fẹ́ sọ wọ́n fẹ́ sọ kútùbà ni wọ́n fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ ni ànábì amadu rẹ̀ pẹ̀lú alhamdulillah inú ìṣesí ìjẹ́ onísúnnà náà ni kí ìrẹ́ tó wá fẹ́ bẹ̀rẹ̀ kó ṣe alhamdulillah ọ̀nà ìbẹ̀rẹ̀ yìí nǹkan gbẹ̀tà ń pè ní khutbatul haja òun náà ni mo ونستعينه ونستغفره ديساله ونقول خطبة الحاجة inú súnà nẹ́bí sallallahu alaihi wasallam ibi ń tán nẹ́bí àmà kàtúwà fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mú ṣùgbọ́nkaná kò wá sábúrú bá kí wọ́n tó lo sígá mi ẹni kí yóò lo tóònù mi gẹ́gẹ́ bí alimamu al-Maqdisi tí a ń kàtírà gẹ́gẹ́ bá wọn náà ṣe lò ẹ́rí pé àwọn ní alhamdulillah wọn ní ọpẹ́ ni fún Ọlọ́hun ọba al-mahmudu bi kulli lisan ọba tó ṣe pé ẹni tá yìnyìn ni pẹ̀lú gbogbo àwọn ẹni kí gbogbo àwọn náà ní ń ṣẹyìn fún ọlọ́run ọba ní kí gbogbo àwọn ọmọ ènìyàn náà ní ń ṣẹyìn fún ọlọ́run ọba so ìtumọ̀ gbogbo àwọn ní ń ṣẹyìn fún ọlọ́run òun náà ni pé kò sẹ́nìkan tí ń bẹ láyé tí ò ní máa dúpẹ́ fún ọlọ́run ọba tá a bá ń sọ pé ọpẹ́ ọpẹ́ pèèyàn dúpẹ́ fọlọ́run táwọn afá bá ń ṣàlàyé rẹ̀ nínú ẹ̀sìn wọ́n ní alhamdu òun ó tún wà àkọ́sù yẹn ni pé ó special lillah fọ́lọ́hun nìkan bẹ́ẹ̀ náà ni ṣúkúrú òun wà jẹ́nẹ́rà fún ọlọ́run àti fún ẹlòmí a lè sọ pé a aṣkúrùkà mo dúpẹ́ fún àmọ́ lọ́dọ̀ Yorùbá ọpẹ́ ọpẹ́ náà ni gbogbo ẹ̀ ń jẹ́ kò sí yàtọ̀ láàrin ṣúkúrù àti hamdu lọ́dọ̀ Yorùbá àmọ́ ní inú èdè larabawa aṣúkúrù a lè lò fún ọlọ́run a lè lò fún ẹlòmí náà lọ́mí sọ́nà dúpẹ́ fún ìmí ọlọ́run lẹ́yìn náà kò sì dúpẹ́ fún àwọn òbí rẹ̀ yẹn ni pé aṣukuru nù alhamdu ọlọ́run ọba nìkan oṣù náà ló ní òun alhamdulillah ọ̀pọ̀ tọ́lọ́wọ́ bá ní torí pé alhamd òun náà ni dhikru mahasin mahmud òun ni ma rántí ẹni tí a ń yìn ma hubbihi a ma rántí rẹ̀ pẹ̀lú ìfẹ́ wàtàzímihì a máa rántí rẹ̀ pẹ̀lú pé a ń gbé tóbi wà ìjìláàlìhì a máa rántí rẹ̀ pẹ̀lú pé a ń gbé a ń bùkátà rẹ̀ a ń pàtàkì rẹ̀ so ilé náà ń pè ní alhamd so ọba náà ló ní ní alhamdulillah ọpẹ́ fún ọlọ́run almahmudu bi kulli lisan ẹni tó ṣe pé gbogbo àwọn náà ní máa ń yìn ẹlòmílẹ̀ àmọ́ òkú gbogbo àwọn bò à ní dúpẹ́ fún àwọn ẹ̀mí ìbẹ̀ tó ṣe pé wọn ò dúpẹ́ fọ́lọ́run kọ́lọ̀ lọ́wọ́ bá gán sọ kí walakinna akthara an-nasi la yashkurun ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì ni ṣe ní ọ̀rọ̀ tí Sheikh Muwafaquddin wa sọ al-Qur'an ni èsì rẹ̀ náà al-Qur'an tó bá ní pé ẹni tí gbogbo ẹnu ń dúpẹ́ fún gbogbo àwọn ń dúpẹ́ fún ìtumọ̀ ọ̀nà méjì ló lè gbà wá ìkànnì tó ṣe pé èyàn ó dúpẹ́ bilisanil maqal èyàn ó sọ jáde ní irú ọpẹ́ táwọn mùsùlùmí máa ń dánù abẹni tó bá mọ Ọlọ́hun Ọba ẹni tó ń rí orí Ọlọ́hun Ọba nínú àwọn mùsùlùmí yóò mọ̀ sí kọ́ Ọlọ́hun mo dúpẹ́ fún ọ o Ọlọ́hun mo dúpẹ́ fún ọ o lẹ́yìn ìgbà tí bá ń sin Ọlọ́hun Ọba tán irú ẹniyẹn ó dúpẹ́ fọ́lọ́run tó wọn jẹ́ ẹni tí ó jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́run ọba àbí kí tí ẹ ṣe mùsùlùmí rárá irú ẹniyẹn ní ọmọ rí pé ẹ ọlọ́run ọba tí ẹ sórí kankan fún yẹn jẹrẹ bóyá ẹniyẹn bóyá kò lówó àbí ẹniyẹn bóyá kò ní kòkò bí ọmọ irú nǹkan kéékèèké méjì tí ò níyẹn nǹkan méjì péré tí ò níhun òun náà wàá sọ di pé ọlọ́run ọba ò ṣeré fún rárá irú ẹni yìí òun lẹni tó ṣe pé a sọ pé kò nílàkàyè ẹlòmíì tó ṣe pé àìnílàkàyè kan tiẹ̀ àìní ìgbàgbọ́ náà nìṣòro tiẹ̀ àìní ìgbàgbọ́ náà ní ṣòro tiẹ̀ àmọ́ gbogbo ẹ̀ náà tó padà wà lè bọ́ sínú abẹ́ àìnílàáká yìí ni irú àwọn ẹni báwọn táwọn bá wọn ń dúpẹ́ tí wọn wọn lè mọ́ dúpẹ́ ẹnu àwọn ọmọ dúpẹ́ lisanul hal ìṣesí ni wọ́n mọ̀ fi dúpẹ́ yẹn ni pé kò ṣeé ṣe bí wọ́n ṣe lè wò kéèyàn ya aláìmoore ọlọ́run ọba tó bó ṣe lè wò kéèyàn ya aláìníròrí tó àwọn kankan bẹ tó yẹ pé wọn ní orí tó wò pé ah ọfẹ ọkọ̀ ọkàn sọ́njọ́ pé ah ọmọ dúpẹ́ ọlọ́run sòrò eléyìí ó túmọ̀ sí pé ìṣesí èèyàn dúpẹ́ irúfì ìṣesí dúpẹ́ bó bá tiẹ̀ fi ẹnu dúpẹ́ ṣùgbọ́n kan náà àwọn nǹkan kan tó yẹ pé èèyàn fẹ́ ni èèyàn kọ̀ ni èèyàn ó ṣe ọjà sí ọpẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bóyá ń gbà tí ìṣòro bá dé al-mahmud bi kulli san ọlọ́wọ́ bá ní ọba tó ṣe pé à ń gbogbo àwọn náà ni máa ń dúpẹ́ fún ọlọ́wọ́ bá ẹ̀dí ká fi lè mọ̀ pé àwọn kan bẹ tó ṣe pé wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run bá wọ́n dúpẹ́ fọ́lọ́run ní ìrọ̀ ní tọ́wọ́ àyìn ní pé ní pé á ah, bọ́lọ́run ṣe ní kábùsọ pa wá láṣẹ ní tó tẹ̀lé àṣẹ rẹ̀ àwọn kan bẹ tó ṣe pé ti pàṣì ní ọlọ́run bá tó sọ bẹ́ẹ̀ náà nípa ìtẹ̀ kọ̀kọ̀rọ̀ ìforíkanlẹ̀ ìkí ọlọ́run ọba ìtẹ̀ fọ́lọ́run olúwa ní à gbogbo tí mẹ́ni sánmà náà ni wọ́n ń dúpẹ́ fíìmì ọlọ́run ọba tọ́wọ́ ẹn wọ́n fẹ́ ni ẹnipẹ́ni tó bá fẹ́ ẹnipẹ́ni tó tẹ̀lé àṣẹ ọlọ́run tó ní jìnnà lè kírun fún yọ tẹ̀ fọlọ́run wà kárí hàn abẹ́lómi tó pé òun ò tiẹ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run àmọ́ àwọn àsìkò mẹ́ta pé yọ tẹ̀ ní tipa fún àṣẹ ọlọ́run irú ẹni yẹn nìsín sí ọfẹ́ ọkọ̀ tí oorun bá dé tí tẹ̀lé tírú ẹnìyẹn ní ṣe bí lè máa pákó lòun ní jẹun àdámọ́tọ́ lọ́wọ́ bá gbé kalẹ̀ yọ tẹ̀lé ìtumọ̀ rí pé ọ tẹ̀ fọlọ́wọ́ bá náà so ọ wá fẹ́ ni yọ tẹ̀ fọlọ́wọ́ kọ fẹ́ ni yọ tẹ̀ fún ọlọ́wọ́ bá torí gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ṣe sọ nínú suratu Ra'd pé walillahi yasjudu man fi samawati wa man fil ardi taw'an wa karhan wa ilayhi turja'un wa ilayhi yani taw'an wa karhan wa zilaluhum ọlọ́run bá ní gbogbo nǹkan náà ní tẹ̀fẹ́ ọlọ́run bá ẹfẹ́ ẹ̀kọ́ ni kọ́dà bògì yín gan bògì òun gan yín tẹ̀fọ́ ṣé mà bọ́mí ènìyàn tó bá ní wọn ọ̀tẹ̀ bògì rẹ ńkọ́ ìtọ́lọ́run bá fẹ́ kọ́ darí sí náà ni so ara eléyìí ní láti mọ̀ pé èèyàn fẹ́ èèyàn èèyàn fún àṣọ ọlọ́run bá bẹ́ẹ̀ náà ni èèyàn fẹ́ èèyàn wọ́n fi ní pé al-mahmud bi kulli lisan ọba tó ṣe pé òun là ń dúpẹ́ fún pẹ̀lú gbogbo àwọn gbogbo àwọn náà ní ń dúpẹ́ fún ọlọ́ bákan náà sheikh al-maqdisi ibn qudama wọ́n tún ní al-ma'budu fi kulli zaman ọba tó ṣe pé òun là ń sìn al-ma'bud ẹni tá a máa ń sìn fi kulli zaman ní gbogbo àyè ẹ̀ntànsìn ní gbogbo ayé yẹn ni pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni torí pé kí ni Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ọba tó pa wá láṣẹ ni ìpè ẹ̀sìn mi ya ayyuhan nasu i'budu rabbakum olúwa ni à mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin èèyàn ya ayyuhan nasu ẹ̀yin èèyàn i'budu rabbakum ẹ máa sin Ọlọ́hun Ọba yín yẹn ni pé ìyẹn gbọ́dọ̀ sin Ọlọ́hun Ọba ni ìyẹn fẹ́ ìyẹn kọ̀ ó ṣíṣe kó wá sìn pẹ̀lú ìpè ìrọ̀rùn kọ̀ọ̀fẹ́ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí bá ṣe ń sin ọlọ́run ọba pé ọlọ́run pàṣẹ àti ń tẹ̀lé tó bákan náà gbà ní tí sèkì wọn fàkì fún wa pé ìyẹn lè wá máa rí àwọn àmì tó ń pọn òsìn ọlọ́run tí ni àníṣe ó sìn mí ni pé àwọn kẹ́kẹ́ mẹ́tọ́ ṣe pé ọ̀sìn lọ́run àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ẹrú ọlọ́run ọba ló ń jẹ́ ó sì ní rọ̀rọ̀ kó ní pé ọ̀jẹ́ ẹrú ọlọ́run ọba torí pé ọba òun ló dá ọ nípínlẹ̀ ẹrú ọlọ́run ọba ló ń jẹ́ ọkàn lè délé ayé kọ́ lè ya ìyàkuyà yẹn ni pé gbogbo ààyè gbogbo àsìkò lọ́wọ́ wọn bá ti lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn ni pé ẹni tó bá ń jẹ́ mùsùlùmí àwọn àsìkò kan kò ní jẹ́ pé àsìkò kan lèmi ń jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́run àsìkò kan èmi ò tẹ̀lé àṣẹ ọlọ́run ọba irú ẹni yẹn irú mùsùlùmí tó bá ń ṣẹ̀yìn báwọn ó ní bùkátà sí kó kíyèsí ara rẹ̀ torí ọlọ́run bá subhanahu wa ta'ala ń torí rẹ̀ dá omi ènìyàn gángan náà ni kí ó wá sìn ọlọ́run tó sọ ń bómi pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ní mi ìdẹ́ ènìyàn àtàlìjẹ̀nú fún kankan tí ìbá ṣe kama wá sin èmi ọlọ́run ọba ẹ wo ayà tí mo kàlẹ̀ kan nínú suratul baqara tó lọ́wọ́ ní ya ayyuhan nas mo pẹ́ omi gbogbo omiyan omi ẹ̀dá mẹ́niyàn i'budu rabbakum ẹ̀sìn ọlọ́run ọba yín ó tó máa sí pé nítorí tọ́lọ́run ọba fi dá ọmọ ènìyàn òun náà ní ká wá sìn so omi ẹ̀dá mẹ́niyàn gbogbo àsìkò lẹ́gbọ́dọ̀ mọ́ wá wà Ni ẹni tí yóò máa jẹ́ ẹni tí ń sin ọlọ́run ọba so tí gbogbo àti ìyẹn bá ti ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tí yẹn tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam yóò máa túmọ̀ sí pé èèyàn ń sin lọ́run ni eléyìí ni ìṣesí wa sallam tán bá ń rìn tán bá ń jẹun tán bá ń sùn kò sí nǹkan tí ń já sí fún wọn jù kọ́ ń sin lọ́run ọba lọ tán bá ń sọ̀rọ̀ náà mọ̀ jẹ́ pé a èèyàn dúpẹ́ fún ọlọ́run yẹn sì ń sin ọlọ́run ní gbogbo àsìkò so sheikh tó ní alladhi la yakhlu min ilmihi makanun wala yashghaluhu sha'nun an sha'ni lọ́wọ́ subhanahu wa ta'ala òun náà ni ọba tó ṣe pé alladhi la yakhlu min ilmihi makan ayé kan kò kó láìsí pé ìmọ̀ ọlọ́run ọba wà ń bẹ ayé kan ò lè máa bẹ láìsí pé ọlọ́run ọba mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ níbẹ̀ yẹn ni pé kò sí ibi tí ń bẹ ní gbogbo àgbáńlá ayé ní sánmà ni àti nílẹ̀ ni nínú omi ni nínú òkè ni ní gbogbo ayé ni nínú ọ̀dàn ni gbogbo bó ṣe lè wò kórí nínú gbó ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ rẹ̀ ó gbogbo bẹ̀ kò sí tí ọlọ́run ọba ọ̀mà tán ti ń lọ kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ tọ́lọ́run ọba ọ̀mà kọ́dà ẹ̀wò ọlọ́run ọba jẹ́ kó yíwa kí wọ́n máa tasqutu min waraqatin illa ya'lamu olúwa ní kọ́dà e-, ewé ewé ò ní jábọ́ lára agi subhanallah kí yọ́ kankan bọ́ gbogbo ewé tí ń bẹ ní ayé gbogbo ewé tí ń bẹ lágbàáyé olúwa ní kò lè jábọ́ láìṣe pé mi ọlọ́run ọba mo mọ̀ pé ó jábọ́ allahu akbar eléyìí yóò jẹ́ ẹ̀kọ́ láńlá fún mùsùlùmí láti kíkọ́ jẹ́ olùbẹ̀rù ọlọ́run má jẹ́ kí a burú ìyapa àṣẹ ọlọ́run kó máa ṣẹlẹ̀ sí ọ má jẹ́ kó máa ṣẹlẹ̀ tí wọ́n bá ti ní kíní kan ọ̀dá ọlọ́run ọ̀fẹ́ kíní yìí anabi sallallahu alaihi wasallam ọ̀fẹ́ kíní yìí he n tó kú fún mùsùlùmí gidi náà ni pé kó jìnnà sí i mọ wò pé ìbọn ọlọ́run òkúkú ibẹ̀ náà ìbọn ọlọ́run òkúkú mà he ìyẹn gbọ́dọ̀ mọ̀ mọ̀ nínú ẹ̀mí yẹn pé ọlọ́run bá mà ọlọ́run bá mà la kí wọn lọ lè sá sínú owó kankan gẹ́gẹ́ bí àwọn yorùbá gọlọ́wọ́n bá mọ nǹkan tí ń ṣẹlẹ̀ níbẹ̀ wala yashgalu sha'nun an sha'nin sọ́bákaná alimamu Maqdisi ó yin ọlọ́wọ́n bá ó ní ìṣesí kan kò lè di ọlọ́wọ́n bá lọ́wọ́ kọ́ mọ́ ṣe ìṣesí kan níbi káwá ní ìgbà tí ń ṣe kan lọ́wọ́ ni náà ni òfin ráyè ṣe nǹkan mi Allahu ọmọ ènìyàn ni yíhun ọmọ gbogbo tí ń jẹ́ ètò ayé ètò ilẹ̀ ètò sánmà nínú omi nínú gbogbo ẹ̀ Allahu Akbar ọlọ́run ọba ń ṣe ń ṣètò gbogbo ẹ̀ tí kan tí ó sì ní dìkan lọ́wọ́ eléyìí ọlọ́run náà ni ọba tó ṣe pé yẹn gbọ́dọ̀ máa rí ìpè ọba tó yẹ kíyàn gbé tóbi ni ọba tó yẹ kíyàn bẹ̀rù ni bákan náà irú eléyìí ó jẹ́ kó tó máa yíyàn pé kíyàn ní ẹ̀ ọlọ́run ọba kọ̀ọ̀rán ti àwa yìí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o la yashgalu sha'nun an jalla anil ashba iwal andad ọlọ́wọ́n bá ọlá rẹ̀ buhaya ọkọjá kí ọmọ ní lágbájá jọ níbi ìròyìn lágbájá jọ níbi iṣẹ́ kò sí ẹni tàà lè fi wí ọlọ́wọ́n bá well andad ọlọ́wọ́n bá kò ní ẹni kejì tí a ẹni

àìníyàwó rẹ̀ àìlọ́mọ rẹ̀ kìí ṣe tàbùkù bóyá ni pé inú àwọn ìròyìn tó tún dáa tó pé ìròyìn gidi fún ọlọ́wọ́n ọba iná ni so Imam Maqdisi wọ́n tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba wọ́n yin ọlọ́wọ́n ọba lọ níbi ìbẹ̀rẹ̀ tíra yìí wọ́n ní nafadha hukmuhu fi jami'il ibad hmm, ìdájọ́ ọlọ́wọ́n ọba ó ti ṣẹ lórí gbogbo ẹ̀dá rẹ̀ yányán ìdájọ́ ọlọ́run bá ṣe yẹn ni pé ntọ́lọ́run bá bá dálẹ́jọ́ tó bá fẹ́ náà ni ó ṣẹlẹ̀ ètò ọlọ́run ni ó tò lérí ọmọ ẹ̀dá mẹ́nìyàn inil hukmu illa lillah kò sẹ́nìkan tó lè dájọ́ àfi ọlọ́run ọba ọlọ́run bá tó ní falillahil hujjatul baligha mi ni mo ní àwíjàre tó ṣe pé ó dúgóńgó ntí mo bá fẹ́ náà ni ó ṣe ntí mo bá fẹ́ kò lè ṣe Allahu akbar Sheikh Ibn Qudama wọ́n ọpọlọ kan kò lè ronú ọlọ́run ọba kọ́ wá ní àhá bó ṣe rí gangan lélẹ́yìí ọpọlọ kan kò lè ronú ọlọ́run ọba kọ́ wá ní bó ṣe rí gangan náà ní eléyìí wala tatawahama al-qulubu bit-taswir bákan náà ọkàn kan kò lè fojú ya fótó ọlọ́run ọba kọ́ òkè àgbà tí mo ronú mọ́ ìyá fótó rẹ̀ so kò sí fún ọlọ́run ọba so ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó yẹ kí ọmọ ènìyàn kó bẹ̀rù ní kí wọ́n páyà rẹ̀ ní kí wọ́n tẹ̀lé àṣẹ rẹ̀ ni abẹ́ọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kó ń ṣàfiwá sínú ẹni tí ó jẹ́ olùbẹ̀rù rẹ̀ o lè máa tẹ̀lé àṣẹ rẹ̀ o insha allah bi idnihi ta'ala tó bá tún di ní ọjọ́ mẹ́jọ a máa bá tíra yìí lọ يعني كتير لمعة الاعتقاد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك